الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على خير ولد آدم وعلى آله وأصحابه ومن استنى بسنته واهتدى بهديه إلى يوم يرث الله الأرض ومن عليها وعلى كل من اتبعهم واستنى بسنتهم إلى يوم الدين أرغف الله سبحانه وتعالى أترى عليكم إتوابكم <clears throat> أو إجاسي في أنسي أني آه، تتواجه آه، أو أحاديث تنكفراوة من رياض الصالحين pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala hadith tí a kà lónìí òun náà ni hadith ẹlẹ́ẹ̀kẹwàá tí ó wà nínú sahih bukhari kẹ́bẹ̀ náà nínú sahih muslim wa an abi bakrata nufai ibn al-harith al-thaqafi radiyallahu anhu anna an-nabiyya sallallahu alayhi wa sallama qala إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار قلت يا رسول الله هذا القاتل فما بال المقتول قال إنه كان حريصا على قتل صاحبه متفق عليه آه، حديث هو ní abẹ́ ọgbà ọ̀rọ̀ ان tó ní ṣe pẹ̀lú ìsàfọ̀mọ́ iṣẹ́ fún Allah subhanahu wa ta'ala àti ìtún àníyàn wa ṣe lórí gbogbo iṣẹ́ dáadáa tí a bá fẹ́ ṣe hadithu yìí hadithu sahabi kan ni radiyallahu anhu tí orúkọ rẹ̀ jẹ́ Nufay' ibn al-Harith ath-Thaqafi àmọ́ ó gbajúmọ̀ pẹ̀lú Abu Bakra radiyallahu anhu <clears throat> anna nabiyya sallallahu alayhi wa sallam qala ó ní ànábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ló sọ báyìí pé ìdàltápàl muslimani bi tayfayhima ànábì ní tí mùsùlùmí méjì tí wọ́n bá yọ̀dà pàdé ara wọn ìdàltápàl muslimani bi tayfayhima tí mùsùlùmí méjì bá dájú ìjà kọra wọn tí wọ́n mú ìdà àbí wọ́n mú àdá àbí wọ́n mú ọ̀bẹ àbí wọ́n mú ọkọ̀ àbí wọ́n mú ban wọ́n wá dájú rẹ̀ kọ́ra wọn láti pé àwọn fẹ́ fi bára wọn jà àwọn fẹ́ fi para wọn anabi ní falqatilu wal maqtulu finnar anabi lẹ́ni tó pààyàn ẹni tó padà borí nu wọn àtẹni tí wọ́n borí anabi ní àwọn méjì tó bá dijọ́ gbéjà lè fi àwọn owó wọ̀nà falqatilu wal maqtul finnar àtẹni tó pààyàn àtẹni tí wọ́n pa anabi sallallahu alayhi wa sallam ní àwọn méjì wọ́n wọ̀nù náà ní tó bá dijọ́ gbéjà lè ọ̀rọ̀ tí wọ́n sọ yìí gẹ́gẹ́ bó ti wá sẹ́mi tiwa náà igi a ẹni tí wọ́n pa àti ẹ̀gbọ́tẹni tó pààyàn ẹni tán pa bóòlù oṣù tí wọ́n á jìyà so eléyìí òun náà ni nǹkan tó wá sọ́dọ̀ àwọn sẹ́mi àwọn sọ̀hábà ridwanullahi alaihim qultu ya rasulallah ànùbẹ́ ibn al-Harith as-Saqafi Abu Bakr radiyallahu an olóhùn wá sọ pé ya rasulallah yóò jíṣẹ́ allah hadha tí ó pààyàn هذا القاتل أتي متاتيه إذا أقايا فما بال المقتول èwo tún wá ní ti ẹni tí wọ́n pa ẹni tí wọ́n ṣekú pa kí ló dé tó tó wáyé pé tó wá jẹ́ ògbé dàlù kìámà òun náà òun ó jọ wọnú nípa pọ̀ ni qal anábì wa sọ pé innahu kana harisan ala qatli sahibihi anábì ní dájúdájú òun náà bó ṣe rí òun kana harisan ala qatli sahibihi òun náà sojú kòkòrò kóun fẹ́ pa ni àníyàn tó náà ní pẹ̀lú ìdá tó náà yọ pẹ̀lú àdá tó yọ káàní harisan ala qatli sahibihi òun náà ń sojú kòkòrò pé a ẹni bá kọ́kọ́ ẹni ọwọ́ rẹ̀ bá dunra wọn ni so ọwọ́ eléyìí nǹkan ká ni apá eléyìí nǹkan ni ọwọ́ rẹ̀ dùn ni ló fà á tó yẹ kóun fi rí pa so látara bẹ́ẹ̀ ànábì ní nítorí pé òun so apá délé ìwá ká ànábì wa ni pẹ̀lú àníyàn rẹ̀ ń àwọn méjèèjì oúnjẹ sí kínni wọ́n ti jọ di bá kankan náà wọ́n jọ jìyà ni òun ló fà tó jẹ́ pé àníyàn lágbára púpọ̀ ó ṣe kókó ó ṣe pàtàkì níbi gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe wọ́n ànábì sallallahu alayhi wa sallam ànábì ní ẹni bá gbèrò dáadáa kan ẹ́ ó gbèrò dáadáa kan kò wá rí dáadáa òun ṣe mọ́ ó ti gbèrò kó òun fẹ́ ṣe dáadáa ànábì ní kò wá rí ṣe mọ́ irú ẹni báwọn yóò gbà ládàá yóò gbà ládà kan pé a ah, ó ti gbèrò kóhùn ó ṣe kò sí rí ṣe àmọ́ tó bá wá rí ṣe yóò wá ṣe kí ni yóò wá gba ládà mẹ́wàá torí dáadáa ohun tó rí ṣe tó rí ṣe bó ti fẹ́ bó ti fẹ́ ṣe ànábì ni yóò gba ládà mẹ́wàá tẹ́lẹ̀bẹ̀ náà ni ànábì ní ẹni tó bá gbèrò aburú kóhùn fẹ́ saburú ẹ̀ kò wá ṣe é má ẹ̀dẹ̀ wà lóṣù kí ẹ ṣe pé kò rí ṣe mọ́ o wàlámù yàmìlì ha kò wá ṣe aburú mọ́ bóyá ronú ni bẹ́ẹ̀ pẹ̀lú ti wá àti kan fún ni bẹ́ẹ̀ náà ló ronú ni pé ah, ìta ń ṣe yìí ẹjọ́ kan láàbọ̀ lọ́n pàdé ẹjá gbogbo ilé ilẹ̀ lójú ọ̀nà tí náà ló ti ronú ẹ̀ ó sì pa á sì má so irú eléyìí wọn anábì wà alaihi wasallam ni wọ́n kọ́ kalẹ̀ fún ti so wa tàbá láti ẹ̀pọ̀ abẹ́sẹ̀ da tá àwa padà rí ṣe mọ́ bẹ́ẹ̀ kankan dí wa lọ́wọ́ tí o já padà rí ṣe so irú eléyìí ní sìn àlẹ́bí láti gba ládàá lórí àgbàládà kan bí ẹ bá wá gbèrò kó fẹ́ saburú fọmọlá kejì ẹ àbúfẹ́ saburú fún dábà ni àbúfẹ́ saburú fẹ́ dáka ni fẹ́ dá Allah subhanahu wa ta'ala ó wá ronú kó padà wá ṣe mọ́ kìsì pàgbà rẹ̀ ká torí ẹlòmíì hadith yìí ní sìn ká mọ̀ lọ sí gbọ́yé ipe bóyá ó ti wá ṣe wàhálà fún adíjú ó fẹ́ saburú apá rẹ̀ wá rí aburú apá rẹ̀ ká mọ́ ó wá òfin tọ̀ mùsùlùmí ti ní ládàá kaba ó ní ládàá o ẹ̀dì bá rí fún ẹ̀sẹ̀ di wàhálẹ̀ fún ọ ni nítorí pé sọ́yà pápá rẹ̀ bá ka ní débà epo bá rí ìdíwọ́ kan ni ó túmọ̀ pé ò bá saburú sẹ́ni tó fẹ́ saburú fún kì ṣe nítorí ìdíwọ́ là ń sọ kì ṣe ní tí ipá ka bẹ́ẹ̀ wá ka mọ́ bẹ́ẹ̀ tó fẹ́ ṣe ó ń dà sí nǹkan míì ni pé ó ni tẹ́lẹ̀ ni wọ́n ń tu ẹ̀ wá lóde ah èwo ló dé wá dé à ah, mo rí pé kí ni ẹsẹ̀ ibẹ̀ yẹ ni wọ́n ń tún ṣe náà ni sọ ẹ́ ṣeun kọ́dà kí wọ́n tún ṣàdúrà fún ọ ò ní gbalada o ẹsẹ̀ báwọn ní sùn yóò gbẹ̀sẹ̀ lórí kíni wọ́n ti kọ ẹ̀sẹ̀ kalẹ̀ fún báwọn pẹ̀lú àníyàn tí ò dáa tó ní. so eléyìí ó pé gbogbo tá a bá fẹ́ ṣe ká máa kíni ká dàníyàn sí i ká dáadáa lọ́kàn látara pé kíni àfẹ́ yìí torí ti bá a rí ládàgbà ń bẹ̀. nínú tó tún òun náà ni míì ẹni bá sàlù àlásán dáadáa nínú ilé rẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní lọ sí mọ́ṣáláṣí ànábì ní irú ẹni bẹ́ẹ̀ wá dé mọ́ṣáláṣí ó wá bá a tí wọ́n ti kírun tán wọ́n ti kí jàmá tán ànábì ní irú ẹni bẹ́ẹ̀ o náà kírun tiẹ̀ yóò gbà ládàá kó kí jàmá ẹ wà níyàn báwọn àníyàn kí ló fi kóun lé àníyàn pé kó fi wá kí jàmá àníyàn wọn Allah subhanahu wa ta'ala ó sì fi bá a lò kì í ṣe pé àníyàn ẹni tí ó ti ń sọ pé wọ́n ti fẹ́ kírun tán kí n tó dé mọ́ṣáláṣí ìsègbè àníyàn ní bẹ̀sẹ̀ palẹ̀ ṣe pé ojú ẹ̀ náà fi pẹ̀rún ojú ẹ̀ náà fi ṣe ìkọ́mọ̀ náà fi kíráka alákọ̀ọ́kọ́ ó kíráka ẹlẹ́ẹ̀kejì wọ́n kíráka ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ ní wọ́n ń sáré gbàgbé lódì lódì yáà yẹn sàrẹ́ yẹn sàrẹ́ wọ́n ń sáré so eléyìí wọ́n ṣe kí ni eléyìí ń fi irun ó fi irun ráre ni ni ni ò jẹ́ so ẹni tó bá tí ò bá bá jàmá ó dé mọ́sálásí ó wá mọ́sálásí bó ṣe kó wá mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam anabi ní irú ẹni bẹ́ẹ̀ yóò gbà láadáa ládàá òun yóò gbà yóò gbà láadáa pé ẹni tó kí jàmá so eléyìí ẹ̀kọ́ ńláńlá ló jẹ́ inú ẹ̀kọ́ tá a rí yọ́nbẹ́ òun náà ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ máa bá mùsùlùmí jà kí mùsùlùmí ó máa wá kọjú ìjà síra wọn ẹ wá yọ ọ̀bẹ síra yín ẹ yọ ògò ẹ yọ àdá síra yín ẹ yọ ìbọn gbogbo tí ẹ bá fi ń para ẹni àbí igi lẹ yọ síra yín ni pé ah ń padànù lónìí ni tó mùsùlùmí ò gbọ́dọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mùsùlùmí islam wá yí ọ̀nà sọ́lẹ̀ fún wa bóyá ọ̀nà ẹni tí ń dìfẹ́ǹdì ara rẹ̀ bóyá tí ń dìfẹ́ǹdì property rẹ̀ bóyá òun lè wá ka amọ́lé ní ti báyìí òun náà wá rí kóhùn rí kíní kan tó ń lè yọ tó ń fi ṣe kíní tó ń fi dáàbò bo ra rẹ̀ ẹ̀sìn báwọn níbi ó wá yọ nǹkan yẹn bí tó bá ti ń ṣe báyìí dé bí ipa ò èdè báwọn nísìn irú ẹni báwọn nísìn òun ò ní gba òun ò ní wọná tó bá dijọ́ gbé dàlùkì àmà tó dáa tó ti rí hadith mi inú hadith anabi sallallahu alayhi wa sallam tí wọ́n béèrè bẹ́ẹ̀ pé tá a bá rí ẹni tó ìkànnì àwọn sábẹ́ wá bèrè anabi pé tá a bá rí ẹni tó fẹ́ gba dúkìá mi lọ́nà àìtọ́ anabi ni mọ̀jọ́ gbà tó ń bá wa di pé òun wá ń bá fà òun wá fẹ́ bá òun wá ń láti ṣe kí ó wá pa òun kọ́ anabi ni ó wà fi nà anabi tó bá dijọ́ gbé dàlùkì àmà òun ò wọ náà tiẹ̀ wà á ń ta ṣahid nítorí pé òun ṣe kíni òun dáàbò bo dúkìá ara rẹ̀ so eléyìí náà ó ṣe kíni ó yọ kó bẹ́ẹ̀ ibi tí yẹn bá ti ń ṣe kíni tí yẹn bá ti ń dáàbò bo dúkìá rẹ̀ àbí ó dáàbò bo ẹ̀mí ara rẹ̀ tí wọ́n fẹ́ ka mọ́lé wò lánàá kó bẹ́ẹ̀ lè pààyàn níbi àwọn akọ mọ́lé lógìgì ẹ̀sìn báwọn tí yẹn bá dáàbò bo ara rẹ̀ báwọn ṣẹ̀ríà Islam so eléyìí ní <clears throat> kò sínú pé ẹni tí òun náà láníyàn láti pa ọmọlàkejì rẹ̀ àdìsù ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀kànlá wà ní Abi Hurairah radiyallahu anhu látọ̀dọ̀ Abu Hurairah qala rasulullahi sallallahu alayhi wa sallam ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ báyìí pé salatu rajuli fi jama'a ànábì ní ìrun tí èèyàn bá kí ní jama'a tẹ́yà kí pẹ̀lú jama'a báyìí ànábì ní tazidu ala salatihi fi suqihi wa baytihi bid'an wa ishrina daraja ànábì ní ládá tí ó ní yóò lálé fún un ládá lórí ìrun tó bá kí lọ́jà ni àbí tó bá kí nínú ilé ẹ̀ ní kí ni ó fi lékún yóò fi ogún ogún ládá ó lé nǹkan díẹ̀ nǹkan díẹ̀ tó lé yìí láàrin mẹ́ta àti mẹ́ta ni nǹkan díẹ̀ tó lé yìí ó lè jẹ́ twenty three ó lè jẹ́ twenty five ó lè jẹ́ twenty seven ẹ̀sìn bá mi ó lè jẹ́ twenty nine láàrin mẹ́ta àti mẹ́sàn-án òun náà lábá máa lo bídìrì fún nínú èdè so nǹkan tí ó lékún ní ládá tí ó ní ju ìrun tó bá kí nínú ilé rẹ̀ tó dá kí lọ ẹ̀wọ̀n oníṣẹ́ ẹ̀wọ̀n ládá tí ó ládá twenty ìwáyà mi wà tánà dákọ̀ twenty káwá mú pé ládàá twenty seven wọ́n tó dànù kínú lé ládàá tẹni tó kí níjàmá tí ó fi jù ọ lọ òun náà ní ládàá twenty seven fọ́nà kó jẹ́ pé ládàá kan ní tí ládàá tó kéré ni so eléyìí ó túmọ̀ pé kí ni ká máa sojú kòkòrò kí irun jàmá wàdálíkà anna àdáhùn anábì ní kí ló ni pé òun náà ni pé ẹnìkọ̀ọ̀kan nu wọn yàní ẹnìkọ̀ọ̀kan nu mùsùlùmí ìdá àtàwádọ́ a tó bá sàlọ̀ àlá fẹ̀ áhìtàn àlùwùdó tó wá sàlọ̀ àlá dáadáa kì í ṣe àlá àbújẹ́ ń ẹlòmí ò sálọ̀ láti ṣe ẹ̀ máa rí bí ẹ̀yìn ọwọ́ rẹ̀ omi ò débẹ̀ ẹlòmí o sálọ̀ láti ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ omi ò débẹ̀ anábì tó ti sọ àdìsí mi bẹ̀rẹ̀ náà anábì ni wailun lil aqab fin nar aw minan nar anábì ni egbé kó máa bá àwọn tí wọ́n máa ń fi àbújẹjẹ kalẹ̀ ń bí ẹsẹ̀ wọ́n bí alọ̀ àlá nínú náà tó bá jọ̀ gbẹdàrí kìyàmá kéèyàn bá sálọ̀ àlá kó sálọ̀ àlá kó mi ó dé gbogbo tí ó yẹ kó dé anábì ni tírú ẹni bẹ́ẹ̀ ó sálọ̀ àlá dáadáa thumma atal masjida lẹ́yìn ìgbà náà irú ẹni bá ń dìde ńlẹ̀ ní wọ́n á ń bọ̀ wá mọ́sálásí la yuridu illa salat kò sí nǹkan kan tí ń mú bọ̀ tó fi jáde nínú ilé ẹ̀ tó ju kíni lọ tó ju ìrun lọ la yanhazuhu illa salat kò sí nǹkan kan tó mú jáde tó gbé e dìde tó ju lọ ànábì ní lam yakhutta khutwa ànábì ní irú báwọn ní gbégbèsè kan láti ilé rẹ̀ illa rufi'a lahu bí wá sẹ́ gbégbé sẹ́kàn báyìí dé yóò tún fi rí àgbéga kan níwájú Allah subhanahu wa ta'ala wa hutta anhu biha khati'a anábì ni wọ́n sì fi pa ẹ̀ṣẹ̀ kan rẹ́ wọ́n pa rẹ́ fún hatta yadkhula al-masjid títí tí ó fi wọnú mọ́sálásí ẹ̀wọ̀n lára tó ti gbà látòjú ọ̀nà síwájú kó tó dé mọ́sálásí anábì wa ní fàyídà dakhala al-masjid tó mọ́sálásí kana fi salat fi salat tó demolasi bó ṣe demolasi anabi ni ó ti wà nù òrùn náà nù máa ká náà ti sọ̀lá sí ìyàlẹ́ ti tàbí sùn lókùn ìgbà tó bá jẹ́ pé ìrún ló tè mọ́lẹ̀ tó wà nù mọ́sálásí ẹ wà níyàn ó wọnú mọ́sálásí àníyàn tó fi wọnú mọ́sálásí pé ó fẹ́ kírun anabi tó bá ti jòkó báwọn ní sí á máa kọ́ ládàá pé wẹ́n báwọn ti wà lórí ó ti wà nù náà ni ká náà ti sọ̀lá yanni ládàá tí ó gbà ládàá wíwà tó wà lórí ìrún náà ni torí pé tó mú tó dè mọ́lẹ̀ ní mọ́sálásí ìrún náà ló dè mọ́lẹ̀ wal malaikatu yusalluna ala ahadikum anábì ní àwọn màláíkà wọ́n máa wá ṣàdúrà fẹ́ni kọ̀ọ̀kan nù yín àwọn màláíkà wọ́n máa ṣàdúrà fẹ́ni kọ̀ọ̀kan nù yín máa dá máa fi màjìlísì lẹ́ni sọ́lá fi lópin ìgbà tó bá wà láàyè tó ti kírun tó wà ní mọ́ṣáláṣí ibi tó ti kírun tó ò sí ìdìde jáde ní mọ́ṣáláṣí anábì ní àwọn màláíkà wọ́n máa ṣe kíni wọ́n máa ṣàdúrà fún ọ ní yakulun kila amalaiko ma wawi irú àdúrà wọn ma ṣe wọn ma ní allahumma arhamu ila allah subhanahu wa ta'ala ba kẹrù rẹ̀ yìí kìíní wà tí yẹn bá kú tán náà máa ń tọrọ kẹ́fún yẹn Allahumma arhamu ìyá Allah subhanahu wa ta'ala bá wa kẹ́ Allahumma ighfir lahu ìyá Allah subhanahu wa ta'ala bá wa ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ Allahumma tub alayhi ìyá Allah subhanahu wa ta'ala bá wa gba ìtúbà rẹ̀ ìṣẹ́rí padà ìsọ́dọ̀ rẹ̀ bá wa gbà á ànábì wa ní ma lam yuzi fihi lókùn ìgbà tó o bá ti ṣe kí ni tó o bá ti kó nira báyẹn ní òjò gbọ́rọ̀ àbẹ́ ẹ̀ ń wọ́n gbọ́ àwọn mọ́sáájì nìsín ó lè jẹ kíníkan tí òórùn rẹ̀ ò dáa tí ó mọ̀ wá rùn sáwọn èèyàn báyà bí garlic àbáwọn nǹkan mi tó rùn rẹ̀ lágbára gan ọwọ́ àwọn mọ́sáájì gbogbo mọ́sáájì wá rùn fún àwọn èèyàn wá ń lé mu wá ń sún sẹ́yìn eléyìí ò ní o ètò ìwà mi torí pé kí ni ó ti kó nira bá àwọn èèyàn tí wọ́n wà ní mọ́sáájì ànábì wá ní máa lámú yóò ṣe sí i lókè ìgbà o bá ti ṣe o bá ti ṣe tí ó bá lọ tó bá wà ní wáyé tó tó yòó kalẹ̀ báwọn náà nísìnyí tó irú ládàtà náà bílẹ̀ ni wọ́n máa rí gbàtí wà lérí irun ládàwọn ti tọ́pù báwọn kò ní ní má àfi kó lọ sí kíni kó lọ tún àlọ́ àlá ṣe lórí pé tẹ̀yìn bá wà lórí irun náà tẹ́lẹ̀ táwọn àlá bá ti bàjẹ́ tẹ̀yìn bá ti so irun náà ti bàjẹ́ nù tó eléyìí nísìnyí a rí i pé òun náà ń tọ́ka lórí àníyàn pé kéèyàn ó láníyàn dáadáa téèyàn bá gbogbo téèyàn bá fẹ́ ṣe pàápàá jùlọ àwọn ìjọsìn tí Allah subhanahu wa ta'ala tí ó ṣe lọ́rọ̀ yẹn fún wa kálá níyàn dáadáa ń bẹ òun náà ni ó fi jẹ́ kí ládàá wọ́n pé òun náà ni ó ti ẹ̀já ní ládàá rárá tá a bá ti láníyàn míì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala kò sí ládàá kankan tí yẹn ó gbà ń bẹ tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìámà Allah subhanahu wa ta'ala ó dá yẹn dá ẹni tí yẹn torí ẹ̀ sí ẹlòmíì kárí torí ẹnìkan ló fi dé torí kan bá rí pé máa wá kírun gbogbo gbà ló fi dé tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìámà Allah subhanahu wa ta'ala wa qadimna ila ma amilu min amalin fajalnahu haba'an mansura tó gbogbo sẹ́tò ṣe nísìnyí á ní kó lè ẹ̀lẹ́ bá àwọn sẹ́tò yẹ̀ ṣe ẹ̀lẹ́ gbẹ̀sán lọ́wọ́ wọn wọ́n ti wọ́n bá lẹ́sàn tí wọ́n sàn yín kò tó bá ti jẹ́ òkúta alkiyama kò sẹ́nì kankan tó lè sàn lẹ́sàn kankan kò sẹ́nì kankan tó lè ṣe dáadáa kankan fún yà àyàfi Allah subhanahu wa ta'ala abi Allah subhanahu wa ta'ala kó sà fi ẹsẹ̀ wa rí lẹ́sọ́ ìlànà nabi sallallahu alayhi wa sallam ó ti àlékún agbóyè ti rẹ̀ fún wa innahu waliyu dhalika هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب